ìbò 2023 ẹgbẹ́ apc ọ̀ṣun fẹ̀sùn kan àtaọ́jà ẹgbẹ́ òṣèlú all progressives congress apc nípínlẹ̀ ọ̀ṣun ti bẹnu àtẹ́ lu àṣẹ tí àtaọ́jà ìlú òṣogbo ọba jimoh ọlánipẹ̀kun pa fún àwọn àjèjì tó ń gbénú ìlú náà láìpẹ́ yìí pé àwọn olùdíje ẹgbẹ́ òṣèlú pdp nìkan ni wọ́n gbọ́dọ̀ dìbò fún nínú ìdìbò àpapọ̀ tó ń bọ̀ nínú àtẹ̀jáde kan tí adelé alága ẹgbẹ́ náà sóko tajudeen lawal fi síta ló ti sọ pé láìpẹ́ yìí ni àtaọ́jà pe àwọn adarí ẹ̀yà haúsá ìgbò fúlàní àti ìbìrà sípàdé kan láàfin rẹ̀ ìpàdé náà eléyìí tí adarí ẹ̀yà ìgbò kò lọ ni lawal ṣàpèjúwe gẹ́gẹ́ bí èyí tó tako ẹ̀tọ́ àwọn èèyàn ọ̀hún láti dìbò fún ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ òṣèlú tó bá wù wọ́n ó ní ìgbésẹ̀ àtaọ́jà yìí kò jọ òun lójú nítorí kò fìgbà kankan fi àìnífẹ̀ẹ́ ẹgbẹ́ òṣèlú APC pamọ́ rí nínú ìwà àti ìṣe rẹ̀ ìdí sì nìyẹn tí kò fi kí Oyètọ́lá kú oríire lẹ́yìn tí kóòtù ní kí wọ́n gba sàtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ gómìnà Adémọ́lá Adélékè làwa wá pàrọwà sí gbogbo àwọn ẹ̀yà tí wọn kì í ṣe Yorùbá nílùú Òṣogbo láti taari àṣekáṣe tí ẹnikẹ́ni bá pa lòdì sí ẹ̀tọ́ wọn lábẹ́ òfin dànù bákan náà ló rọ Àtaọ́jà láti rí ara rẹ̀ bíi bàbá fún gbogbo àwọn olóṣèlú láì fi ti ẹgbẹ́ tí wọ́n ń ṣe pè láti lè dènà wàhálà tí ò nítumọ̀. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ̀nyín.